محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية والخمسين من سورة المؤمنون وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون بما تعملون عليم الله عز وجل إنه آية قكلني أعدتها إنه سورة المؤمنون أنقى وإن أنسى àwọn ìránṣẹ́ púpọ̀ ìránṣẹ́ nù ẹnìkan tó ní àjọmọ Adam aleyhi salam tí Ọlọ́run fi fẹ́ sí gbọ́wọ́ màláìkà iṣẹ́ tó wá fi sí gbọ́wọ́ màláìkà wọ́n pa eléyìí ni wọ́n ń pè ní rasul ọlọ́run ránṣẹ́ sí yẹtùpọ̀ lálà iṣẹ́ tó fi ránṣẹ́ sí ó fi ránṣẹ́ gbọ́wọ́ mẹ́láìkà àtẹ́wàgùn pé ń ta sọ fún wọn jíṣẹ́ rẹ̀ fáwọn míì eléyìí ni ẹni tó ń pè ní ránṣẹ́ kò àwọn aránṣẹ́ tó lu aránṣẹ́. wọ́n pọ̀ àkọ́kọ́ wọn wọn náà ní anabi Nuh alayhi salam tó bá béèrè nípa bàbá ńlá wa ádámù na salam táwọn náà ṣe ìrànṣẹ́ ni ádámù alayhi salam nabiyyun la anabi ni wọn wọn kì í ṣe ni. bẹ́ẹ̀ láti sànàbọ Muhammad sallallahu alaihi wasallam sọ fún di eléyìí ìránṣẹ́ àkọ́kọ́ onáni anabi Nuh alaihi salam ìránṣẹ́ tó kẹ́yìn onáni anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìránṣẹ́ kò lè jẹ́ ìránṣẹ́ àbí kó ti já nàbì. ìyẹn ni kí gbogbo ẹni tó bá ti tẹ̀ ní ìrànṣẹ́ ńkọ́ ànábì ṣùgbọ́n ànábì ó lè máa jẹ́ ànábì nìkan tí ò ní jẹ́ ìrànṣẹ́ kẹ́bí àpèjúwe ti ádámù aláyhi sálàm. iye ànábì tí ó ti wà wọ́n pọ̀ ju iye ìránṣẹ́ tó wà lọ olúwa ni yá ayyuhar rusul ìdojú ọ̀rọ̀ kọ àwọn aránṣẹ́ kò yọ àwọn ànábì kò yọ wọn kúrò nínú ọ̀rọ̀ yìí. àtànábì àti ránṣẹ́ gbogbo wọn lọ̀rọ̀ yìí bá wí kulu min at-tayyibat ẹ máa jẹ. nínú nǹkan tó dáa dùn tó nǹkan yẹn dáa ó dùn ọmá yìí ṣe ń tí ọ̀dà tó jẹ́ ìwọ tó sì jẹ́ ìdọ̀tí. ẹ máa jẹ ń tọ́ da tó sì lẹ́nu àwọn ẹni tí bá máa jẹrú ẹ̀ kò sí bí nǹkan yẹn ti lè dá tó lọ́dọ̀ àwọn ẹni tí bá máa jẹrú ẹ̀ tí ó jẹ ńtọ́ da tó dùn tó má tí ì bá ṣe Allahu azza ló ṣe bẹ́ẹ̀. nítorí ẹlẹ́dàá bá ṣe ní ntọ́ da tó dùn tó má òní da ní dùn ní má. torí ẹ ẹ̀yin náà mà ikú àwọn nǹkan tó da tó dùn tó ma ọ̀pọ̀ èyí tí ò da tí ó dùn tí ò ma wọn kéré gẹ́gẹ́ bí òkú gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ẹran ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ bí gbogbo ẹran sápá tó hàn dárúkọ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ́ islam ọgbà kọjá gẹ́gẹ́ bí ejò kọjá kọdùn kọmá islam ọgbà kọjá gẹ́gẹ́ bí kọsọ ikpọ fẹ́ jẹ ọfẹ́ jẹ kìnìún ọfẹ́ jẹ kọ̀lọ̀kọ̀lọ̀ ọfẹ́ jẹ kókò islam ó pè ní ti ọ̀dà tí ó dùn tí ó sì máa. ọtí kọjá kò dùn kò má wọn bá pọn sínú gò owó rẹ̀ ọba àwọn jọjọ kò lè dá kò lè dùn kò sì lè jẹ ńtọ́mọ́ bàbá àjẹmú ni kò bá jọ síkà kò bá jẹ sẹkẹtẹ kò bá jẹ́ burúkutu èyí yòówù ọjẹ́ kò lè dá kò lè dùn kò sì lè jẹ́ ntọ́má nígbà tó ló wá bá sọ pé ẹ̀yin ìránṣẹ́ ẹ máa jẹ nínú ntọ́ dáa tó dùn tọ́má sẹ́wọ̀n pé a ti tàtàrà eléyìí náà tàwọn ẹni tá a rán wọn ṣẹ́ sí lólobó wípé ntọ́ dáa tó dùn tọ́má nìkẹ́yìn náà máa jẹ. gẹ́gẹ́ bí àṣẹ tá a fi pa àwọn àránṣẹ́ tá a ránṣẹ́ yín ẹ má jẹjẹ kújẹ ọmọ ajẹlẹ́dẹ̀ má jẹjẹ kújẹ ọmọ ajaja má jẹjẹ kújẹ ọmọ ajẹkòló má jẹjẹ kújẹ ọmọ ajáyá má jẹjẹ kújẹ ọmọ ajálàǹgbà má jẹjẹ kújẹ ọwọ́ èkúté pọ̀ jẹkújẹ gbogbo Islam kò fara mọ́. ntọ́ da tó dùn tọ́ actually China la wa and uh, when you when you are in Rome you behave as the Roman wọn náà máa ń jẹ aláǹgbà ọ̀dà dúpọ̀ máa ń tòṣì ọwọ́ ọlọ́sí Thailand dish tẹ̀rín ejò lóríṣiríṣi ọwọ́ à ń jẹjò àwùjọ bìlà wọn náà dẹni tí ń jẹ àyàn ní anya báwo agbada jẹjẹ kújẹ ntí ọ̀daràn dá ní gbogbo àyíká yìí ni kìí nílùú kan ọ dá nílùú mi gbogbo ntọ́lùwà bá ti ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ agbada jẹ. يا أيها الرسل كلوا من الطيبات ẹ máa jẹ nínú oúnjẹ tó dáa tó dùn tó má nínú tí máa sọ nǹkan di tó dáa tó tún dùn tó tún má onígbọ́jọ́ pọ́nà ẹ̀tọ́ lẹ ti rí ráìsì iná lọ fẹ́ jẹ kàti wàrà ṣùgbọ́n gbájú ẹ̀ ló ṣe tó fi rówó ráìsì wọn ò ní jẹ́ ń tọ́ da kò ní jẹ́ ń tó dùn kò ní jẹ́ ń tọ́ má. ìjàmbá ló ṣe tó fi rówó tó fi ra àmàlà àmàlà òní jẹ́ ńtọ́ dáa tó dùn tọ́ ma. yahoo yahoo ló ń ṣe wọn á ní kí gbogbo wọn kó wọlé oúnjẹ iyekíye tí kálukú bá ń fẹ́ kó sáàbù ẹ̀ oúnjẹ òní jẹ́ oúnjẹ tó dáa tó dùn tọ́ ma haram kákíyèsára ẹ máa jẹ ńtọ́jà tó sùn tó má bí igbó kọ́ ìwà amúgbó mọ́nigbó dá sí mọ́nigbó dùn sí ńbọ lọ́mọ sí bí ti sìgá kọ́ ńbọ lọ́dá sí ńbọ lọ́dùn sí ńbọ lọ́mọ sí tọmọ mu kó mo tó ń jẹ́wọ́ ná tọ́ wa'malu salihan ẹ sì máa ṣiṣẹ́ rí kí ló fà tá à ń fi jẹun à ń jẹun ká lè bá gbẹ́mìí wa ronú kára wa kó lè bá a mókun láti lè jọ́sìn fún Allah àwọn ò máa ń sẹ̀mí nítorí ká lè jẹ tọmọ wa bá wọn dá sa pé àtàárọ̀ tá a ti jáde òru tá à ń padà wálé torí tá a jẹ náà ni ó ní nǹkan míì ju jẹ jẹ jẹ yìí lọ kẹlà torí kó àwọn mùsùlùmí àwọn máa jẹun torí kó lè gbé ẹ̀mí wọn róni àwọn káfìrí àwọn ń sẹ̀mí kó lè máa jẹun ìyàtọ̀ wà láàrin méjèèjì ẹni tó ń jẹun láti gbẹ́mìí ró ẹ̀rí pé ìwọ̀nba tí wọ́n jẹ tó tó láti gbẹ́mìí ró yóò lò ti àmọ́ káfíìrì òun sẹ̀mí kó lè máa jẹun ní gbogbo gbanú rẹ̀ onídìílẹ̀ àfi kọ́ má rí ń tọ́jú tí ọba jẹ oúnjẹ sàn-sàn yóò sì jẹ ìpapà nù ṣíṣe ń fọ̀tún jẹ ní ọmọ fòtì dá sẹ́nu ń mu omi tọ́já ní ọmọ ọmọ omi burúkú torí ẹ̀ ni èyí tí ọba sanra nínú àwọn kèfèrí wọ́n sanra sàǹsàn ni torí pé ńgbà tí èèyàn bá ti lásìkò fún tí ò fúnnú rẹ̀ ń sinmi tẹ́kù jíjẹ́ jíjẹ́ jíjẹ́ jíjẹ́ ní nígbà tí ìfún ọba yarí ma lọ yọ fẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ara náà máa tóbi lásán kọ́lá nàbẹ sallallahu alaihi wasallam ni wọ́n sọ pé àwọn kèfèrí inú òfun méje làwọn máa jẹun sí àwọn mùsùlùmí inú fún ayọ̀ kan làwọn ń jẹun sí ìrẹ́ tí káfíìrì bá gba Islam ní ẹ̀ríkẹ́ jíjẹ jíjẹ rẹ̀ ó dínkù ìfún mẹ́fà tó fi lé sí tẹ́lẹ̀ o yóò di pé kọ̀gbọ́njẹ wọlé síbẹ̀ mọ́ tọ́ à ń jẹun kìí ṣe nítorí káka lè jẹun lásán kìí ṣe nítorí ká lè sanra kìí ṣe nítorí ká lè ṣe inú bára kàdà àwa ń jẹun ká lè gbẹ́mìí ró kára wo lè mókun láti ṣẹ̀sìn nítorí pé kókó tí wọ́n dá wa fún oníkàwá ṣẹ̀sìn láti fi wá ti róúnjẹ ka róúnjẹ ó ti máa gbọ̀n torí tẹnu torí kíni oúnjẹ mú ọ lẹ́rù ni ọ̀ ń jẹun láti gbẹ́mìí rẹ ro ni ọ̀ máa sẹ̀mí torí kò lè jẹun mùsùlùmí kì í gbé nǹkan tayọ àyè rẹ̀ tẹ́ bá wá jẹun náà tán kókó ntẹ́ǹtì torí rẹ̀ jẹun olúwa fi hàn yín wà á mẹ́lò sọ̀rọ̀ ha ẹ̀sùn máa ti sẹ́rì. ara ti mọ́kùn gbogbo kun tẹ tàtàrà oúnjẹ gbà sára yín ẹ má lò fún rẹ̀gbẹ̀ ẹ má lò fún ràánù ẹ lò bá ti ni ẹ lò bá ti nítorí wípé. lẹ́yìn náà ti ṣe ń jẹun lẹ́ni tí èsè mùsùlùmí ń jẹun ṣùgbọ́n tí kálukú fún ọ yàtọ̀ síra wọn. ẹni tó dáràn ní ìsìn òun náà jẹun kó tó dáràn. ẹni tó fẹ́ ṣe rere wọn náà bùkátà kọ jẹun kó tó di kó rí rere ṣe dáadáa. oúnjẹ ọ yàtọ̀ síra nítorí pé wọ́n fẹ́ jẹun oúnjẹ yẹn wọ́n fẹ́ kọ́ jẹ́ nǹkan tí ó ràn ọ́ lọ́wọ́ láti ṣe ń tolú wá ti torí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ ńlò fífe dé lóríṣiríṣi má jọ oúnjẹ gbóná má gbókèlè méjì sẹ́nu lẹ́ẹ̀kan náà má fọwọ́ sí gbóúnjẹ sẹ́nu ọwọ́ ọ̀tún náà má fi gbóúnjẹ sẹ́nu dárúkọ nígbà dúpẹ́ fún Allah ètò àwọn ajú rẹ nìkan máa mú jẹ mọ́mú ètò ìdìnnà síwájú ẹ ẹgbẹ̀gbẹ́ rẹ ní kò tí máa jẹ mọ́mú adé látàrin torípé àlùbáríkà ń sọ̀kalẹ̀ sáàrin rẹ̀ tó gbogbo àwọn ẹ̀kọ́ yìí nítorí pé ìwọ ọ̀kàn jẹun lásán oúnjẹ rẹ gan tó ń jẹun dání àrẹ bá ti dá lórí ẹ ó tún dìde ó dìjọ sí. ìkọ̀ dání pé ọ̀fẹ́ di oúnjẹ yìí kára ló lè bá a mókun láti lè jọ́sìn fún Allah ṣe eléyìí yọ jẹ nǹkan tó ṣe é pé yọ sọ oúnjẹ tó ń jẹ gan di ìbáàdà yóò di jọ́sìn tó tún máa gba aládàá lórí ẹ̀ ó ti wá jẹun àmì ìṣẹ́sì ó ti jẹun ìṣẹ́sì ẹ̀rí pé okun ti wà lára tí èèyàn bá ti kùnà láti ṣe tọ́tọ́ àti ntọ́ yẹ ntí ọ̀tọ̀ ntó burú ńretí rẹ̀ pé yóò sì. okun tó wà lára rẹ̀ gbàtọ́ bá ti lò ó sì fi kọ́ fẹ́ fi sẹ̀sìn ó rí kó gbé gbà fi kọ́ fẹ́ fi sẹ̀sìn. náà lẹ́sẹ̀ rẹ lómi ní ìsìnkú ajẹun tán ó lè máa fò látòkè kọ́ máa bẹ́ kọ́ máa fò kọ́ máa bẹ́ títí sẹ́sẹ̀ ìdá torí pé okun yẹn pọ̀ lára kọ́ mọ́bi tó lò gbàtí ó lò sọ́nà kájọ́sìn yóò sì lò sọ́nà pọ̀ ń fẹsẹ̀ tẹ́lẹ̀ ni olùwà ni ẹ máa jẹ nínú tọ́da tó dùn tọ́tọ́ ẹ sì máa ṣiṣẹ́ rí ẹnì ẹbí máa dà mẹ́lú nàálí ẹ lọ dájúdájú ẹni o olùmọ̀ni nípa gbogbo ntẹ̀sí kò sí ntọ́pamọ́ sí Allah gbogbo ntẹ̀sí gbogbo ẹ̀ kedere ní níwájú ẹ̀ ọba tó ti máa ń dáàsì kó tó di pa àṣẹ tàbá sì ṣe tí òní tàṣíṣe tó ti mà tẹ́lẹ̀ náà eléyìí dẹ́rù bá ní ni o lórí wípé tá a bá ń sẹ́sì lórí pé ká sẹ́sì àkọ́kọ́ nù ìdẹ́rù bá ní lórí pé sẹ́sì torí pé tó bá ń sẹ́sì Allahumma ẹni tó bá kọ̀ láti sẹ́sì Allahumma ọ̀nà wo ni wọ́n fi wá jàjàbọ́ tó bá gbélé ayé tó sẹ́sì kò sọ́nà tó fẹ́ gbá jàjàbọ́ ìdẹ́rùbà ní tuntun wà ń bẹ̀ fẹ́ni tí ń sẹ̀sìn gan pé kí iṣẹ́ rẹ̀ tó o ṣe mọ́kànjọ́ jẹ́ iṣẹ́ lásán jọ jẹ́ amalan salihan iṣẹ́ eléyìí tó ṣe pọ̀ dáa iṣẹ́ kò sì lè dé ìtọ́ dáa àyàfi tó bá jẹ́ muwafiqan lis-sunnah tó bá ṣe déédéé sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا العمل الصالح هو العمل الذي يوافق السنة ولا يشرك بعبادة ربه أحدا ولا بد فيه من إخلاص سوريا كسارة كل عبادة كسارة أفكر ما كيسي الله اليوم nílò òfin ní máa ṣe bídà ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn wọ́n tanra wọn dànù wọ́n fúnra wọn ní wàhálà ṣe eléyìí tó ṣe pé kò ní ní ládàá gbogbo nǹkan làwọn ń ṣe níjọ́sìn wọ́n ń ṣe lójú pàǹdà bídà ni àdádálẹ̀ ni kò fi nǹkan kan ṣe déédéé pẹ̀lú súnà èyí tí wọ́n sì tún ṣe náà tó bá ṣe déédéé pẹ̀lú súnà wọn ní ikhlas wọn àmà ṣe nítorí ti Allah wọn ń ṣe nítorí kárí mi wọn fẹ́ tàtàrà rẹ̀ dẹ́ni tí ká wọn fẹ́ tàtàrà rẹ̀ jẹ́ni táwọn èèyàn máa gbósùbà fún wọn fẹ́ tàtàrà rẹ̀ di gbajúgbajà wọn à ṣe nítorí ti Allah gbogbo ẹni tó bá ti sẹ̀sìn bẹ́ẹ̀ àṣedànù àṣedànù ìdánwò tí ń bẹ wájú wa ó ti lè àfikún olúwa kó kásà ṣe yege nísìn ẹni tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ́kipẹ́ki kò lè máa ń tó ń rò lẹ́mìí rẹ̀ ìwọ ò lè máa ń tó ń rò lẹ́mìí rẹ̀ kí ni nǹkan náà pàtó tó láti sọ́kàn rẹ̀ nípa sẹ́tọ̀ fẹ́ ṣe yìí kò sẹ́ni tó lè mà àfiwọ́ afẹ́lẹ́ dà wá sítorí tí Allah ló ṣe ṣe ni àbí nítorí kárí ni Allah nìkan ló lè mà àfiwọ́ tó ti sẹ́wọ̀n tá a bá ti wá ṣiṣẹ́ ìjọsìn nítorí tí Allah àṣedànù ni sábà ṣe nítorí tí Allah tí ó ṣe déédéé pẹ̀lú sunnah nabi sallallahu alaihi wasallam àṣedànù náà ni. tolu an bẹ̀rù bá wa bí kákíyè sára kásìsẹ́ kìsì ọpọlọ jantirẹrẹ ònkọlọjà bíi kíyèsẹ́ tá ṣe kó ṣe déédéé pẹ̀lú sunnah nabi Muhammad sallallahu alaihi wa sallam bíi kíyèsẹ́ tá ṣe. kọjá pé ń ṣe la ṣe nítorí ti ọwọ́ kìí ṣe nítorí àwọn èèyàn kìí ṣe nítorí pé afẹ́ gbà kankan lọ́dọ̀ wọn kí ni wọ́n ní gan tó ọba fi ṣe wá lójú kòkòrò ẹ dákun kí lèèyàn ni ẹni táwọn wò kó lówó jùláyè ọlọ́lá jùláyè ó nípò jùláyè kí ló ní kọ́fẹ́ fún ọ kò ní kankan àlùjánnà màlàwá wa ṣé gbogbo owó tiẹ̀ tó ní ọlá àti pọ̀ lálùjáná wọn pè ǹjẹ́ pé irọ́ ni yóò kú yóò filẹ̀ yóò tún ti tẹlómìn gẹ́gẹ́ bá a ti ṣe bá a ti ṣe bí níjọ́ tọkọ́ délé ayé jẹ́ pé kòròfò sánábà kò mú wálé ayé bẹ́ẹ̀ la lọ gbé fún tòkí wọn ni nǹkan náà tọ́jọ́ ti tàn wá jẹ tó fi wá jẹ tó torí tiẹ̀ làwọn ṣe ń sẹ́sì. nta ń fẹ́ kò sẹ́ni tó ní àfi Allah níta sì fẹ́ kìí ṣe tẹnìkan àfi Allah níta fẹ́ níná ẹnìkan kọ́ ló ní àfi pa àwọn tó bá takò tiẹ̀ sínú náà yìí pé kí á lọ fẹ́ fi wa pé ẹ tẹ bá ti ṣe tèmi o àlùjáná mi ní ni ti lálùjáná إليه جماعة وأن صحيح مسلم لا تدى أبو هريرة رضي الله عنه ولا النبي محمد صلى الله عليه وآله وسلم وأن أيها الناس إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث اغضى يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك إبواي النبي صلى الله عليه وسلم وان باوا صلو كتب أبو هريرة تسيبوا وني أيها الناس أيها إن الله تعالى طيب لقد الله تبقى ọba mímá ni o la yaqbalu illa tayyiba kìí fi tẹ́wọ́ gbà kankan àyàfi ntọ́ba má o lè dá lóru papọ̀ mọ́sápà kọ́ wa ní òfin tọrẹ kólú akọ́gbà lọ́dọ̀ rẹ o lè dá lámúlùmálà kọ́ ajẹ́kú wa múlùmálà iná ló mú ló fi tọrẹ pé kólú ọgbà sàrà rẹ kò ní gbà ẹni tó ṣe pé o lè lọ jà. Ja tó o fi ń gbọ́ ìkìlọ̀ láti ẹnu àwọn ẹni tí máa ń ṣèkìlọ̀ lábẹ́ àbúradà ọwọ́ abẹ̀rẹ̀ sí ní mú owó lè eléyìí tó ṣe pé náà nípele ọ̀rọ̀ rẹ ọwọ́ abẹ̀rẹ̀ sí ní fowó yìí bó ṣe ń kọ́ gbogbo ẹ̀ lọ ń gbẹ́ ká o ti ẹ̀ tún kọ́lé àwọn ọmọ òrukàn ọ̀ ń kọ́lé fáwọn obìnrin oníkolu akọ́bọ̀ fífẹ́ ìpèsè rẹ allah ní gbà lọ́dọ̀ rẹ̀ inna allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba dájájú allah ọba tọ́ka ọba mimani o kìí gba nǹkan ká àyàfi ń tọ́ba má lọ́ngbà yẹn o àti kèbílì ńlọ kó lọ sílùú òyìnbó ńlọ lọ fi dolówó yẹn kokéè òtí wàá owó tí wàá pọ̀ lọ́wọ́ rẹ bíi sẹ̀kẹ̀rẹ̀ wọn á ní kí máa bá owó ní gbogbo òlú gbogbo ní gbogbo àdúgbò gbogbo tí ọba ti sí mọ́ṣáláṣí máa fi irú àwọn mọ́ṣáláṣí lọ́lẹ̀ kí wọ́n máa fi irú àwọn mọ́ṣáláṣí lọ́lẹ̀ ọba ni ọwọ́ amówó olè ọwọ́ ń kó fún bàbá rẹ̀ ọmọwó olè ń kó fún yàrá rẹ̀ ó di owó ọ̀gá rẹ̀ lọ́dọ̀ ọ̀gá títí ń kọ́sẹ́ ó gbé owó yìí owó ìbò àyà iye òjò ti ń bẹ lẹ́yìn ó kan ọ̀pọ̀ ń ti rẹ́rẹ́. òjò mẹ́jọ ńlọ́wọ́ lẹ́yìn ó kan náà hundred million ló jí gbé lọ́dọ̀ ọ̀gá rẹ̀ wọ́n wá kọ́lé fún bàbá rẹ̀ wọ́n kọ́lé fún ìyá rẹ̀ wọ́n tún ra mọ́tò fún bàbá àwọn bàbá ní bá a ti fi ó rí bẹ́ẹ̀ náà lórí èmi làwọn ní yọ̀ọ̀dù bàbá tó bí mo lè ó lè burúkú gbé wí. ǹjẹ́ mọ̀ pé gbogbo sàrà àtọmọ ṣe ti ń kọ́lé irọ́ fún bàbá rẹ̀ ti ń ra mọ́tò fò fún bàbá rẹ̀ olúwa ò ní gbà olúwa ò ní gbà. qala innama yataqabbalu Allahu minal muttaqin wọn ní olúwa kì í tẹ́wọ́ gbà kankan lọ́dọ̀ ẹnìkan àbáwọn tí máa ń payà rẹ̀ ẹni tí ń payà Allah kì í àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ẹnìkan ó lé ní wọn lọ fọ́ báńkì wọ́n á ní gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn ẹ̀ lọ mọ́kà lọ́dún yìí lẹ́yìn náà bá ti ń dunnú ẹ̀yìn á yọ ọjà fún ọ táyé tí a jì èèyàn kan di ten million ó sì sanwó ájì fáwọn ogun àlówó lè ní ọmọ òṣàgbàfọ̀ ọkọ aṣọ wa ẹ̀yìn òbéèrè bíi títí ń rówó ẹ̀hẹ́n torí pọ̀pọ̀lọpọ̀ tó bá ti wọ́n fẹ́ ṣe nǹkan fún àwọn òní béèrè a iṣẹ́ wo ló ń ṣe mí mọ́wùlẹ̀ tí ìran mi lọ ájì dáhùn béèrè iṣẹ́ wo ló ń ṣe mí ọwọ́ ahàn kó lè èyí tó gbogbo ọjọ́ bá wí ìhàn ni ẹ káró sọ mẹ́tì àbí káró di má sọ tíbi ọ̀sá mẹ́tì gbé wò àló lè lè yàn owó lè láti wá lọ ájì nígbà tẹ́yìn bá dá ẹsẹ̀ yín tẹ àtẹ̀gẹ́sùn tẹ́ni labbaik Allahumma labbaik olùpèpè kan dáhùn láti sàmà la labbaik wala záàdù kàhárà pàtó àwọn sọkún mọ jẹpè wọ ọlọ lẹ́yìn tí jẹpè rẹ ìyẹn a máa sọ oríire látàrí títẹ̀lé látàrí títẹ̀lé tiẹ̀ lẹ́yìn oríire olùpèpè wọn wá sọ pé lálàbẹ́ ìkẹwọ̀ lásàdé ìwọ ní sóríire ó sì jẹ́ pé ọ̀wọ́. láàdù sàhárà kí ni kọ́kọ́rọ́ bí yín ajá jẹ́ ńtọ́ palẹ́sì kan fẹ́ fi ṣe hajj ńkọ́ haram. táwọn àmì hajj tẹ̀lé ìtumọ̀ sí wípé agbọ́dọ̀ kíyè sára agbọ́dọ̀ kíyè sára torí kí ẹni tọ́run olè lọ́wọ́ olè ló náà àtẹni tí tó gbé kó látàjà tó gbé sọ̀kalẹ̀ àtẹni tó gbé kandíyà olè làwọn méjèèjì ọ̀rọ̀ pé ẹni tó gbé kó lájà. kọjá lè di ẹni tó gbà á lẹ̀ àtẹni tó gbépo lájà àtẹni tó gbà á lẹ̀ ó lè jọ làwọn méjèèjì tó tẹ kó a máa pòwe nù torí wọn ti fẹ́ yọ ẹni tó gbé lájà kúrò nù kọjá lè fa bàbá bá tiẹ̀ pé ló lé ó lé tiẹ̀ kọ́ kò tó ti ẹni tó gbà á lẹ̀ àló lè jọ làwọn méjèèjì. ẹ̀yà tuntun ọba máa pòlè nù gbogbo wádìí tó ti ṣe wọ́n fi hàn pé ń ṣiṣẹ́ tó dáa ni ṣé ń gbà ń wò ní lẹ́sẹ̀. tọ́ inna Allah ta'ala tayyibun bó ṣe wáyé ó fi hàn wá pé tayyibun at-tayyib ismun min asma'illahi azza nínú orúkọ Allah ni at-tayyib torí àlè sọ̀mọ́ ní. عبد الطيب عبد الطيب torí ìgbà tó bá bímọ tó a sọmọ ní àwọn owó kọ àwọn owó kọ báwò àpáyé nínú orúkọ tó dání àbùtọ̀yé yé ti tọ̀yé tí yorùbá máa ẹ̀hẹ́ ó sì sọ wọ́n kọ́ àwọn ẹni tí wọ́n bá máa kọ́ ọmọ rẹ bẹ́ẹ̀ fàyè ọmọ gbọ́dọ̀ dáhùn abdu afayib abdu afayib inna allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó ń má lóluwa wa kí gbàǹkankan àyàfi tó bá má ramadan wà lóde ẹ wá kó àwọn àpò rẹ̀ sí ẹ ti lóòdù tírélà bíi mẹ́ta ẹni kálukú tọ́ba ti fi dá yín lójú pé mùsùlùmí lọ kọ́ máa pa àpò ráìsì kọ̀ọ̀kan àá rí i pé gbogbo ráìsì tẹ́lẹ̀ pín náà ó haram tolu ọgbà bí onígbà kò ní gbà ẹkọ ànádàmù ẹkọ ànádàmù ẹnìkan ní ẹ ń fẹ́ràn béèrè ẹ máa tún fẹsẹ̀ béèrè pé bò wọ́n ti rú ẹbí ń pa wá ẹ tún béèrè bò ní ráìsì ti wá ẹ dákun ẹ máa ń béèrè ṣé tòmátò náà wà ó ní kí wọ́n bọ̀ síbi tòmátò kù torí pé ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah ìrònú tí wọn ò ju kí lásàfẹ́ jẹ lọ torí pé téèyàn bá ronú ó dájú pé èèyàn jẹ haram. téèyàn bá ronú ọdájú pé jẹ haram so tí ìwọ tó sì fẹ́ jẹ haram tó ń bá ń fún haram òpònú dìbìrín lọ́jọ́ lójú àwọn ẹni tí máa jẹ haram nítorí pé àwọn òbí àwọn ọ̀dààmú gbogbo ẹ̀ jíjẹ ni Allah kò ní gbà kankan àyàfi tó ń torí ẹ̀ tó ti se ní dáadáa adúrú àwọn tó ti ràn lọ́wọ́ adúrú àwọn ẹni tó tún pán adúrú adúrú gba gbogbo náà owó burúkú ni nà ó bí àwọn tó lọ sògùn owó náà ni tó bá owó náà ló ṣe kọ́ndíṣàn máa wà fún wa pé ọ gbọ́dọ̀ fi ṣe dáadáa nídìí nítorí pé sábàbí tó lè kówó nù ẹ̀sìn àtògùn òfò ọ̀tọ̀ọ̀tọ̀ wọn lọ tọba ti ná owó rẹ o torí látàrí pé oṣoògùn owó tọ́nà síbi ẹ̀sìn owó pòórá kátì ẹ̀ wá pé kò sí yẹn fún owó òfò tiẹ̀ owó òfò náà ló fi ń kọ́ owó òfò náà ló fi ra mọ́tò owó àdánù ló fi rán wọn lọ hajj olùwà إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين أتكد أدد الله أقبعه لقابه ددولاته ولن تفقع وإرانسة لته أتت له سواجه أتت وإرانسة تلوى فقع ńlọsíwájú ètò fi pa àwọn olùgbàgbọ́ òdodo bó ti ṣe ẹkọ jẹ́nu nítorí pé ara àwọn àránṣẹ́ wọ́n lè bá àjẹyìn àwòkọ́ṣe fáwọn ẹni tá ara wọn sí nígbà tí ìránṣẹ́ tí ọba wa wà nípò ẹni tá a lè wò kọ́ṣe ẹ̀kọ́ wo ni wọ́n á fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ wo ni wọ́n fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí ìránṣẹ́ tí ọba sí nípò ẹni tá a lè wò kọ́sì ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ síbẹ̀ náà lọ́wọ́ á rí lónìí ẹ̀yin tẹ́ ẹlẹ́ máa kéwú sẹ́yìn tẹ́ wò kọ́sì báyìí ẹbí púpọ̀ iná ni òbílà láti jẹ haram ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé tí awo ní ṣe ṣe fi ń jẹun ṣe náà ni wọ́n fi wò yín kọ́sì ètí ìsìnkú gbájú ẹ̀ sẹ́kí sẹ́tò nǹkan ẹ̀sìn kọ̀ yàtọ̀ sọ́mọ yahoo yahoo yóò sì máa sọ pé sọ báwa náà jẹun ọ̀nà tá a sì máa tá a sì lè rówó nu nígbà ọjọ́ kò tó ṣe gálà bí ní ẹbí gbájú ẹ̀ lòdì ọ̀kan wọn láti wá táwọn fẹ́ ṣe fẹ́ni tó gbé sí àdúrà wa àwọn àǹjànú ni ó ṣàdúrà wọn àwọn àǹjẹ̀nú táwọn ti fẹ́ lóṣù sábẹ́ àwọn jọgọ́rùn mẹ́ta so àǹjẹ̀nú kọ̀ọ̀kan yé báyìí báyìí làwọn sì fún wa ẹ gbọ́rọ̀ àǹjẹ̀nú ti náwó <laughs> gbájú ẹ̀ náà gbogbo ẹ̀ so ẹni tí ń tàn yín jẹ gbọ́n ẹ̀yin tí wọ́n ń tàn jẹ ní kólú amẹ́dẹ̀kẹ́ kú sí gbo ọ̀gbọ́n ẹ̀dá tọ́ba ní five five thousand làǹjẹ̀nú kọ̀ọ̀kan gbà five five thousand times. 300 hundred ilẹ̀ ti kún àbí òkú ah, òun sì máa fi lẹ́nu sára ní dín ó gbé mọ́tò jáde yọ́n máa gbé ah, olúwa ti gbàdúrà o bẹ́ẹ̀ ni jẹ sí ọ̀gbọ́n àwọn náà ní torí di eléyìí sẹ́yìn náà wọ́n wá àwòkọ́sí ń bẹ̀ àwòkọ́sí rọ̀ òun ọ̀nkà tọ́lá pé hadith ní agbá mi kọ́ndẹ́ni kọ́fẹ́sẹ̀ rìn lẹ̀ ó ní kọ́lá tààlà ṣé bó ti wà òkọ́ ṣe yín ni hadith kọ́ndẹ́ni kà ó kẹ́tù sí hadith kọ́ bá ti ti fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n máa pé kọ́lá tààlà kẹ́tù sí hadith kò sí sí. ó ti fẹ́ káyà alukur'an ọ̀kà ńkàkùkà ó ní ọ̀kà máa kọ́lá tààlà tí wọ́n máa sọ bẹ́ẹ̀ fún alukur'an kí ni wọ́n fẹ́ wá òkọ́ sí rẹ̀ mbẹ̀ gbogbo nǹkan lọ́mọ àyàfi kí ó kí ni wọ́n fẹ́ wà òkọ́ sí rẹ̀ nà ìsọkúsọ pọ̀ sàmàfẹ́nu jáde kí ni wọ́n fẹ́ wà òkọ́ sí rẹ̀ nà ìwọ lọ káyà wala taqrabu zina ẹ má sùn zina gbogbo jama sí pé èyí táyì ń ṣe ń kọ́ kí ni wọ́n fẹ́ wà òkọ́ sí rẹ̀ nà gbogbo rẹ́gbẹ̀ gbogbo ránù láwa ní sí ni wọ́n fẹ́ tó yá di ẹgbẹ̀rún tó gbé sórí kí náà fẹ́ wá òkọ́sì rẹ̀ gbà. tí ọba jẹ́ pé àwọn olùmọ̀ àwọn ló jogún ànábì sallallahu alaihi wasallam ṣáàwù kí ni wàá rí jogún lọ́dọ̀ ànábì èyí máa nà ìsọkúsọ lọ sọ èyí wà òtún níwà kí á ló kù kí ló kù tí ìbá ti rọ ògidì rọ kí ni wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ fi wò kí ni wọ́n fẹ́ wò kọ́sì lára jẹ torí ẹ àṣẹ tó lo akọkọ fi pa tó fi pa àwọn aránṣẹ́ ló síwájú kótó kẹ́yìn tó fi tó fi pa àwọn olùgbàgbọ́ òdodo ẹ má bí àwọn aránṣẹ́ ṣe rí ni bí wọ́n ṣe rí ni pé kó lè bá yé wa ẹnì kí láyè sìn tí a bá ra ẹ̀rọ kan tá a fẹ́ máa lò àní sàdédé kí ẹ̀rọ ń bọ náà ká tó ka ìwé pélébé tí máa bá wa a sì máa gbé nígbésẹ̀ kọ̀ọ̀kan òní kọ́kọ́ ṣe báyìí tó bá ṣe bẹ́ẹ̀ tán tún ṣe báyìí tó bá ṣe bẹ́ẹ̀ tán tún ṣe báyìí kó tó wá ṣe léyìí yẹn ká báyìí wò torí kọ́ má bàa di kó gbiná mọ́ lọ kọ́ má jẹ́ pé kó tó lò lọ́bàjẹ́ tó bẹ́ẹ̀ làwọn aránṣẹ́ rí iṣẹ́ tó lù wá fi rán wọn àwọn eléyìí ni kẹ́ ẹ máa wà wòkọ́ sí kẹ́ ẹ ti máa tó lù wá fi pa yín láti. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira àwòkọ́ṣe rere ń bẹ fún yín o lára ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kìí ṣe gbogbo yín ní òwúlò ẹni tí bá ń ran kan àti pàdé Allah ọjọ́ ọ̀gbẹ̀yìn tí sì máa ṣe ìrántí Allah lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó wúlò fún yín. lónìí ànábì ti lọ sallallahu alaihi wa sallam àwọn ẹni tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn ni wọ́n ṣẹ́kù ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ó yẹ kó jẹ́ kí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lápá lára òun títí dórí ọ̀rọ̀ ẹnu rẹ̀ títí dórí ìwà rẹ̀ títí dórí ìṣe rẹ̀ táwọn èèyàn máa fi abájọ tíwà rẹ̀ ti ta abáwọn tọrọ ẹnu rẹ̀ ti sún à nítorí ẹ̀kọ́ ẹ̀sìn tọ́kọ́ ni bẹ́ẹ̀ gbèsè ẹ̀kọ́ rí mi torí ńgbà tí o bá sí yàtọ̀ láàrin ẹni tó máa àtẹni tí ọmọ tí gbogbo ọ̀hún hùwà bí ọmọ sọ́tà kí á láǹfààní pé wọ́n máa tó kí láǹfààní pé ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé tó máa ń sọ̀rọ̀ wà ọ̀dọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni wàá máa sodo sí pọ̀jù torí pé àwọn tó fẹ́ ṣe ní nǹkan tí gbogbo èèyàn ń ṣe ẹ̀sìn ọ̀dọ́ lọ́wọ́ kọ́ gbẹlẹ́yìn ò sí nínú wa ọmọlúwàbí kò sí nínú wa àwọn ẹni tó nítìjú ló ṣe jẹ́ ẹni tó ṣe pé ó ṣe nígbà tí gbogbo èèyàn ṣe kìí ṣe tàgọ̀ kìí ṣe tà ṣùgbọ́n ẹ̀kọ́ ìsìntọ́kọ́ yọ̀dọ̀ lọ́wọ́ kọ́ lójú àwọn ẹni tí máa ń hùwà burúkú tí ń hùwà rádaràda wọ́n mọ̀ wá wò pé ojú ni ọ́ láyà tó ni ẹ̀rù ní bọ̀ àwọn òní mọ̀ pé àtijọ́ máa ta kò bùkátà kéèyàn lọ fẹ́kọ̀ọ́ rẹ̀ àtijọ́ ọmọlúwàbí ńlọ́bùkátà kọ̀ fẹ́kọ̀ọ́ so ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ kọ́ àǹfààní ẹ̀kọ́ ẹ̀sìn pọ̀ gan eléyìí tó ti pa rí ń bò mí torí ẹ̀ náà la ti sọ. So, gbogbo ẹ̀kọ́ tó bá fẹ́ kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga láyé tó bá yẹ nípa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ẹ̀kọ́ wo lọ ló lè kọ́ títí tó fi gba dìgírì tó fi gba dìgírì kẹta tí wọ́n á sọ fún ọ pé ẹ̀yin ọmọ mi o tí mo ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí o ẹ lọ kọ́ àti ìbẹ̀rù Allah o ìbẹ̀rù Allah o lálẹ́ ti gbá yìí o kí ni jẹ́bẹ̀ à ń kọ́ ní science and technology wọ́n á ní kọ́ bẹ̀rù Allah bẹ̀rù Allah òkùnkùn wọ́n kọ́ ní business method wọ́n á ní kọ́ bẹ̀rù Allah bẹ̀rù Allah ò báwò ṣé ọ̀fẹ́ lówó ni àwọn tó ń kọ́ lóríṣiríṣi agbárí advantages and disadvantages so àwọn ọ̀fẹ́ pé kọjá pé tí advantages rẹ bá ti pọ̀ jù láti mú kí ní ìlú sọ́kù Allah ìbáwò ọ̀pẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ni ìtọ́kùlá ló ti gbọ́ bí ìkẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún ọdún tí ọ̀bá jẹ́ kó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò sólùkọ́ kan tí wọ́n sọ fún ọ pé bẹ́ẹ̀ rọ̀ Allah torí ẹ ẹni tó akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ti pọ̀ yẹ ká rẹ́ kọ̀kọ́ lára tiẹ̀ náà tó yẹ ká ráwọn dáadáa eléyìí tó ti pọ̀ àwọn èèyàn ti pàtì kaba nídìí pọ̀ ń mójútó òun náà lọ́wọ́ á fi gbogbo nǹkan ya ta kí la fẹ́ kọ́ lára rẹ̀ tó bá sọ̀rọ̀ àfi bí ọmọ àsọta tó bá hùwà àfi bí ọmọ kọ́mọ tó ti ya gara wa kí ni wọ́n fẹ́ kọ́ lára rẹ̀ kò sí fẹ́ fẹ́ kọ́ lára rẹ̀ ẹ̀gbọ́n dáná ju wa sọ ni innama bu'ithtu li utammima makarima al-akhlaq olúwa ògbé mi dìde nítorí nǹkan kan àfi nítorí kí n lè pé àwọn àwa alápàlẹ mọ wá pé mi torí ẹ àtọmọdé àtàgbàlagbà láyé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá yanu tí wọ́n fẹ́ ròyìn ànábì wọ́n làwọn ọ̀rẹ́ ni tí wàá rẹ̀ dá tó tànàbì ó ti ga jù. ana sọ ọmọdé ni àwọn ẹ gbọ́ bó ti ròyìn ànábì ó lọ ànábì ni wàá rẹ̀ dá jù bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà ọ̀nà wù sùkà kẹ́kọ̀ọ́ kìí kàtí kíkà kàmá kàkiri adúrú tó rà tí mo ti kà á ní kí n kà wọn á ní kí nǹkan lápá lára rẹ̀ adúrú ìwé ẹ̀rí tí mo ti gbà and then what kò wúlò ṣé ìwé ẹ̀rí wa ní ẹ̀kọ́ ni pálí lásán kọ́ ọ̀hán lára rẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ kàkà kọ́ ọ̀hán lára rẹ̀ pọ̀ nímà kàkà. kàgbá pálí lásán kò lè máa kọ́kọ́ kọ́ rẹ̀. tó yóò hàn látara àwa àtìsí rẹ̀ ike ńǹ ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìí ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìí wọ́n ti fẹ́nu sátà rẹ̀ wọ́n ti fẹ́nu bọ́ jẹ́ wọ́n ti pẹ́ ọlẹ́yìn burúkú fẹ́ni tí ò sì rí ọ rí ẹni tí ò sì wá rí ọ rí ohun tí wọ́n á wò pé káì ìbílísù kékeré kan lọkùnrin níjọ́ tí wọ́n wá rí ọ lẹ́nu bá ń yà pé subhanallah sẹ́ni tí wọ́n bàjẹ́ nù ha ya Rabb ní bá ń gbára rẹ̀ lẹ́kẹ̀ẹ́ bí yorùbá lẹ́bù pẹ̀tọ́ ọ̀rọ̀ rọ́bì bá fi bí mi o èmi náà ti fẹ́ o mo ti sọ̀rọ̀ o. Ah. torí pé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn tẹ bá rẹ ní tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀rí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn làpá lára rẹ̀. kì í ti tàgọ̀ kì í ti tójó torí bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùkọ́ tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. ẹ̀kọ́ ẹ̀sìn ọmọ wù ọkọ ni àwọn olùkọ́ tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ìwọ náà máa wò wọn pé káì ẹ̀kọ́ ìsìn lápá lára àwọn eléyìí tó bẹ́ẹ̀ náà làwọn ọmọ tán bá tẹ̀ báwọn náà ti ṣe ẹ ẹ ẹni tí ọmọ sọ̀rọ̀ tí ó dàbí ìgbà tí ń wọn ọ̀rọ̀ pẹ̀lú kóńgò torí pé ẹ̀rú ń gbà kọ́mọ́sọ̀ èyí tó fi wọ́n gà ó yàtọ̀ sí wọ́n tọ́kẹ̀ sí fáàbù ẹnu tọ́kẹ̀ máa sọ gbogbo ẹ̀ kí ni ẹ̀rọ olúwa ló fẹ́nu fún mi ń fi sọ̀rọ̀ ní ìwọ fà ó lẹ́nu bí tó bá wù ọ ló lè wá gbà tẹnu ó fi padà wọ ọgbà títí ọ̀dà bẹ́ẹ̀ ni ẹ̀rí amáàna ìjẹni ìfọkàntán ìtẹríba ìtìjú àpọ́nlé tí wọ́n máa ṣe fọ́mọlà kejì ká ẹ̀kọ́ ẹ̀sìn dá gbòòwò àyìntà bá rí àwọn sàhábì báwo ni tá a bá rí ànábì wa gan salawatu rabbi wa salamuhu alayhi a ìwà yẹn ga ìwà yẹn ga ìwà yẹn ga ànábì ìfojú di ọmọdé ambọ̀sibọ̀sí àgbàlagbà ànábì wa da púpọ̀ da púpọ̀ da púpọ̀ ànábì ní ní sí ọlọ́rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ní sẹni tí máa gbẹnu àtẹ lu ìdílé onídìílé èmi ṣe lépè mi wíwìkúwì mi sọsọkúsọ ọwọ ni mọmì nínú ọ lẹ́yìn sọlọ mọmìnú bìtà ẹni wàlẹ àlà ẹni wàlẹ bẹbí wàlẹ fáàlì mọmì ni ọgbọdọ gbẹnu àtẹ lu ìdílé onídìílé wọn máa fojú di àwọn èèyàn. àwọn máa lówó ni wá ọ wá eh, gidi ni a ah, ààbò èèyàn lọ́ máa lù àbúrúkú yẹn wà ní ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni mọ́mí ní ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ kápọ̀ Ka yẹn kan ti ṣàìdá sí ọ gbogbo wọn lọ kápẹ́ wọn máa ń ròyìn ọ̀pọ̀lọpọ̀ ṣé ìwọ ti gbẹ nìkan wo nu wọn ó wù sí ọ ni. ìlú tiẹ̀ gbọ́dọ̀ ẹ̀yin tí wàá jẹ́ màláìkà gbọ́dọ̀ ẹ̀yin tí jẹ́ màláìkà tó jẹ́ kó gbogbo ẹni tó wà ní òlu ti yín masha allah la quwwata illa billah. ẹ̀rí pé ìwà burúkú yẹn ti ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú títí dọ̀la. ńṣe ni wọ́n kọ̀ ọ̀kún àbí kó rí bọ́ kó ṣubú dànù nígbà tí wọn bá ti mọ màálù tó jẹ ètò ọyọ kò rí bẹ́ẹ̀ bákan náà nínú ìlú kan náà ilé ọmọ ilé ibo ni wọn agbọpọ màálù àwọn ni wọn ilé ibo ní tiẹ̀ ọba dá kọlí gbàgbé àwọn àtọ ní wọn lò fún ètò ògidì ọmọ àlù ẹ̀gbọ́n sẹnìkan ètò ògidì ẹnìkan orí ló mú wọlé ló mú wọlé. ẹnìkan ẹsẹ̀ ló mú ọ̀dùn á wá sọ di bí ìgbà tí èsì Allah lọ́jọ́ tẹ̀dá wa ojú ọmọ wa ti àwọn láti darapọ̀ máwọn èèyàn láìṣẹ̀ láì dáràn wàláhì ìwà burúkú ni ìwà burúkú ni tọba ti rọmọ ayá rẹ mùsùlùmí yọ ọma ọmọ ìlú lè jẹ ọmọ ìran yòówù ó lè jẹ́ èdè yòówù ó lè jẹ́ gbogbo eléyìí gbogbo kọjá mọ́ kankan alimuslimu ọ̀kọ́lù mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí tó bá yẹ ní pé à ń dárúkọ ara wa à ń dákọ lé wa à ń dákọ lu wa bóyá ká lè dára wa mà kí ẹ ti ká lè yára wa àmọ́ pé àwọn àmà dáko eléyìí ká yára wa a'udhu billahi minash shaitanir rajim. ìgbà míì kéésì lé gan pẹ̀lú mi ọ̀pẹ ọlọ́mọ lágbájá torí pé bàbá tiẹ̀ olórí mẹ́rin ni ìgbà tí bàbá tiẹ̀ yóò sì ṣe gbé hàn kálukú ọba àmà ti dúpẹ́ èmi sáàmì lágbájá ẹ̀dá kọ bàbá tìyín náà ọmọ tó tọba ti sókọ bàbá rẹ sẹ́nu pé bàbá rẹ àgbẹ̀ ní ṣe bàbá rẹ àgbẹ̀dẹ ni bàbá rẹ ẹ̀hún ti sẹ́ mọ́tò wíwá ni bàbá rẹ kí nǹkan gbọ́dọ̀ pé mo tẹ̀ sọ́kọ́ mi yàn gidi ni. la ilaha illallah anabi ni mọ́mì ni èsì bẹ́ẹ̀ mọ́mì ni èsì bẹ́ẹ̀ ọmọ bu ẹnu àtẹ́lu ìdílé onídìílé nítorí wa bá kọ pé kálukú òsè ni òsè o ẹ pọ́n àwọn èèyàn lé kìí ṣe nítorí nǹkan méjì torí kí wọ́n jẹ́ ọmọ ìyá yín ọmọ ìyá ń tún gbogbo nǹkan yòókù lọ. bẹ́ẹ̀ ni múmi ní kìí ṣe ẹni tí máa ṣépè ṣépè ṣépè ṣépè la an fa'al sighatul mubalagha bẹ́ẹ̀ ni fa'al sighatul mubalagha mọ́mí ni sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀bẹ́nu àtẹ́lù sílé onídìílé mọ́mí ni sọ lọ́pọ̀lọpọ̀ èpè sẹ́ mọ́mí ni sépè ambọ̀tìbọ̀tì ọjọ́ ọlọ́pọ̀lọpọ̀ èpè èpè báwo onídà fún ọ ayé rọ dàrú ó ń burú rárá rárá àbà àbà àbà yá àfì yá àfì èpè ń pọ̀ tàmpìọ̀ kí ni wọ́n ṣe fún ọ gan-an tó fi dé pè ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wà láyé yìí o ọ̀rọ̀ kan ìpè méjì gbogbo ọ̀rọ̀ tí ọba sọ láyé ọ̀rọ̀ kan ìpè méjì kò sì sí yàtọ̀ láàrin kọjọ pọta rẹ ní báwí àbọmà ọ̀rọ̀ kan ìpè méjì ni torí rẹ àwọn èèyàn máa rí sá torí kọ́ máa lọ sí kòńgẹ́ ìgbà tó lu òye sá tí ò ní sá láì gba jẹ́ ìsọjáde lẹ́nu bó tilẹ̀ jẹ́ pé pèsè stọọbù alẹ́tọ̀ọ́ sí ẹni tó sẹ́ náà ní ó forí tẹ́ bá iná lẹ́nu mi tẹ́ tí nǹkan ṣe òun gangan ní ìsirà rẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam ti sọ tẹ́ẹ̀ máa ń ṣépè ṣépè bá ètò ọ̀kọ̀ọ̀kan mórílé sánmà kó n fẹ́ sáwọ̀ rẹ̀ wọ́n di lọ́nà yóò mórílé lẹ̀ kó n fẹ́ wọnú lẹ̀ wọ́n di lọ́nà ìgbésẹ̀ kẹta wa ni pé yóò tọ ẹni tó ṣépè fún lọ ìwọ ń tiẹ̀ wọ́n sẹ́mi fún ọ tó ọba hàn pé ọ lẹ́tọ̀ọ́ ṣépè èpè ọ̀ padà fàbọ̀ fẹ́lẹ́ pè ẹ dákun bó ni wá wàá sàwọ̀ wọ́n tilẹ̀kùn sọ́mà wọ́n tilẹ̀kùn lẹ̀ kọ̀ wọlé sẹ́ni tó ṣe fún lára ìwọ ló forí gbà torí ẹ̀ náà láti máa sọ pé èpè tó ọ̀gá lè gbé má tẹ̀ torí pé ẹni tí wọ́n ṣépè fún un bóyá ọjọ́ lójú rẹ kọ́ lẹ́tọ̀ọ́ ṣépè àmọ́ tá a bá dálẹ̀ tá a bá tuntun ṣàkọ́ lẹ́tọ̀ọ́ ṣépè èpè tó ọ̀sẹ̀ nǹkan ní ọ̀padà rú ìwọ ló rù àdúrà ni ká máa ṣe ká má máa ṣe pé ẹlòmíì tó wà nù gàù báyìí nínú ìgbésí ayé ọ náà ní gbogbo èpè tó ti ṣẹ́ fún lágbájá kàmẹ́dò gbogbo ẹ̀ padà ọrọ ọ̀rọ̀ jò sórí ẹ̀ ìyá rẹ̀ ní jẹun àhán ní ìsìn ẹnìkan yín wá yín wá lásìkò wọ́n wá ń rẹ̀ pé ah, ìpè yìí ti pọ̀ ju ìpè yìí ti wọ́n ní òun ní bá òun tún wọ́n faṣọ sí la hàn ń yọ ọ́ dànù. gbà tí ọwọ́ àwọn ọ̀mọ̀ràn wa gbà tí wọ́n wá ti ṣe tó fi sí kò mú ọ̀rọ̀ padà wá gba òdìyọ kò rí bó ṣe pé ẹni tó rò pọ̀ sẹ̀ kò fi nǹkan kan sẹ̀ kó tó wá rí pípé ìsopọ̀ tó ń sẹ́ fúnra òun torí kò ní ọ̀padà rú pé ẹ dákun bó láti gba gbogbo ìpè jẹ́ ẹ bó làá ṣe màtá máa bàjẹ́ àwọn ọmọ fẹ́ fi máa bàjẹ́ ẹni tó máa sẹ́ ni kò máa bí yóò sì ṣe bàjẹ́. mẹbi ńgbà tó ń sẹ tó ń ka sọ́ọ̀bù ọ̀la hàn pé kò yé sẹ ó ń tu dànù lọ sẹ náà ni torí ẹ ẹlòmíì òun ní rẹ torí kó ti sí àwọn ìpè kọjá ntágbárí rẹ o so àwọn wọn ń jà òsì náà tara Ànábì wọn ní ní ẹsẹ ẹni tí wọn sọsọ kú sọ. So ọ̀rọ̀kọ̀rọ̀ ìwékúwé mọ́mí ni sọ. nínú àwọn ẹ̀kọ́ yẹn kọ́dọ̀ ọba àmọ́ màjọ ọyẹ kọ́ ọmọ ọmọ. ọmọ sọ̀rọ̀ sọkúsọ ọmọ sọ̀rọ̀ ẹni tó lójú tì ẹni tó lé èpo lójú. lọ́nà tó ṣe pé tí wọ́n bá pè ọlọ́mọ ata wọn ni wọn ò sí ọmú. bàbá ata wọn ò sí ọmú ìyá ata wọn ò sí ọmú. láìláì ẹ̀rí pé nínú ọgbọ́n yorùbá tó gbọ́n wọ́n ní tó bá pèèyàn lẹ́nu ilé ojú a máa tìyàn tí ó wáyé ká ṣe tí wọ́n fi máa pè wá lẹ́nu ibú tẹ ọ̀rọ̀ ẹnu yìí òun ló tó àṣírí èèyàn òun ló gbéyàn gbà òun ló tètè làyàn mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ iná ní anábìsọ̀gbà ìṣúná sọ pé tinubu á ń bí ọ ẹnu ẹ lọ má sọ̀rọ̀ torí pé ń gbà ṣubú níta nìkan wọn lábórí ẹ dàrú wọn ni àbọ̀fẹ́ sórí ibò ni àbí àbí ọ̀fẹ́ kọ́ ta fún bàbá ti jẹ ni ọ̀fẹ́ sófo ni ẹwà dúró ètò ìdìsọ àwọn yóò kẹta ah. so ọ̀fẹ́ yọ kẹta wọ ọmọ lára rẹ jáde pé ọmọ ata ni o ọmọ ata ló náà o ọkàn fasọ bóra rẹ láti ní ọmọ ata ni o ó ti hàn àbí ó ti hàn ní kí ni wọn sọ fún ọ ẹyọkan mélòó ni wàá ti sọ báyìí mẹ́rin ọkọ kan tiẹ̀ sì ju tiẹ̀ lọ. tòlẹ̀ tó bá ṣe sùúrù tó kọ́rọ́nù kọ́rọ́nù àbúrò ẹ̀ bàjẹ́ ni kọ́rọ́nù kò wàláì kọ́rọ́nù wọ́n kíní kan tó máa jẹ́wọ́ gánú pé à wọ́n mà lórí rẹ̀ ọ bàjẹ́ ọ gbẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ mẹ́tò àníwọ̀n ni tó bá jẹ́ mi ni à ṣètọ́nù tó bá jẹ́ mi à yọ ọmọ kó ń bù yàn lónìí màá sọ ọ̀rọ̀ fúnfẹ́ sáwọn bàbá rẹ̀ màmá rẹ̀ kó pé ètò wọn wọ̀ fún ọ yìí ti pọ̀ jù tó torí ẹ ẹni tí ó wà lè dira rẹ̀ mú wọn pọ̀ wọn pọ̀ torí ẹ nígbà tí ìbínú yẹn bá ti dé tẹsán máa kó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ní máa ń wá lọ́nà méjì lọ́nà pé èèyàn ń sọ nípa ìhòòhò àwọn èèyàn láì kínú ẹni tí bá ti máa ń sọ nípa ìhòòhò àwọn èèyàn láì kínú wọ́n sọ pé ń sọ kí ni ìsọkúsọ kìí sì ṣe pé ẹni tó ń bá sọ. So ẹni tó tọ́ lábẹ́ òfin pé kí ìwà àti ẹ̀kẹ́jọ máa sọ̀rọ̀ rẹ̀ ni bí ìwà àtìyàwó ẹ̀ ìwà àtọkọ rẹ̀ bí kọjá pé ẹrúbìnrin tó ní kápá lórí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà ló ń bá sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ ajẹ́ pé ìwà àtọ̀rẹ́ rẹ̀ ilẹ̀ ń jọ ń sọ̀rọ̀ eléyìí ìwà àtẹ̀gbọ́n rẹ̀ àbátàbúrò rẹ̀ lẹ́jọ́ ń sọ̀rọ̀ eléyìí ìwà àti mùsùlùmí kan ìwọ àti èèyàn kan lẹ́jọ́ ń sọ̀rọ̀ eléyìí kíláàwì á lọ sọ̀sọ̀kùsọ̀. ìrẹ́ ni ẹnìkan béèrè ó ní nínú Ramadan lòun rí ẹni tó wù ọ́ láti fẹ́ tí òfin ṣẹ̀rí àgbà ní pé kó wọn sọ fún pé òun nífẹ̀ẹ́ rẹ̀ òun fẹ́ fẹ́ dáadáa ṣèyá àti mo nífẹ̀ẹ́ rẹ̀ èwo lọ́ta kura kò sí ìtọ́ta kura ṣé hajj ló ń ṣe ní àbí umra hajj tàbí umra tó bá ti gbé aṣọ ìhram wọ̀ ọ gbọ́dọ̀ sọ fóbìnrin pé mo nífẹ̀ẹ́ rẹ̀. sùyàmù Ramadan àbí sùyàmù yòówù kò dí mo nífẹ̀ẹ́ rẹ̀ kò dí lọ́nà àwọn wa sọ ìpè sójú mo nífẹ̀ẹ́ rẹ̀ tó sọ lọ́nà àbọ̀ fẹ́ sọ̀sọ̀kùsọ̀ ha nǹkan tọ́ka sí i kìí ṣe ìyàwó ẹ̀ kí lọ́ọ́ fẹ́ máa bá a sọ ju pé mo nífẹ̀ẹ́ rẹ yín èmi ò nífẹ̀ẹ́ yín kálukọ́ máa lọ mo nífẹ̀ẹ́ rẹ mi náà nífẹ̀ẹ́ yín ẹ̀yọ́dún sí bàbá mi. wọn á ti wá sọ kan tó sùn méjì pé kọ́ ọ̀yọ́dún sí bàbá ọ̀yọ́dún sí bàbá kí ni wà ń ni wà kò níyàwó fẹ́. wọn á ní actually ní ìbá yọjú àmọ́ bàbá rẹ burú à ọ̀ níyàwó fẹ́ yìí torí pé ẹni tó ń wá ara nù àwọn ìfẹ́ mọ bàbá ọmọbìnrin ẹni tó fẹ́ fẹ́yàwó bàbá rẹ̀ ọba àbúrú jù bẹ́ẹ̀ lọ yóò sáfi lọ́kọ náà nì ìwọ sì ìwọ fẹ́ fẹ́yàwó lóòótọ́ àmọ́ ní bàbá rẹ̀ burú ṣé ìwọ ìṣekútọ̀ ọba fẹ́ ọfẹ́ ìyẹn jẹ ó sì ní bàbá tí ó gbèjà rẹ̀ ìdí bàbá burú náà ń gbà mí o bákan náà ìsọkúsọ ń gbà mí o máa ń ní í ṣe pẹ̀lú pé kéèyàn máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ kó máa wo pé ẹnìkan ẹnìkan dàgbà tó ń lọ ẹnìkan ni má dàgbà tó ń lọ ju orí ṣùgbọ́n lu ẹlẹ́dàá wa pọ́nlé kó máa sọ̀rọ̀ sàkàsàkàsàkàsàkà bí ẹni tí nǹkan rọ́ọ̀lù. wọ́n lọ sọ̀sọ̀ kù torí pé tá à ń bá ń sunkún àmọ́ àríran eléyìí rọ bàbá rẹ eléyìí kò sí bá a ti lè sọ pé ìrọ̀lẹ́ yín méjèèjì ó ju ọ̀lọ́ kọ́dà ní kí ẹjọ́ jẹ́rọ̀ kí ló fẹ́ mọ sọ̀sọ́ kú tẹ̀lé ìtumọ̀ sí i mùsùlùmí kò yé ṣe onísọkúsọ oníwìkúwì ahọ́n wa a sọ̀rọ̀. nínú ó mú wọná àti ó mú wọn wọná àwọn ẹni táwọn mú wọná ni ó pọ̀ jù torí pé ahọ́n ó kó báyà púpọ̀ jù ti sọ màdá ànábì ní sọ ahọ́n rẹ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu tó wá ni lórí nǹkan tá sọ tí wọ́n fi àwọn èèyàn sínú nájọ́ gbẹ̀ngà òkè àmọ́ nítorí nǹkan kan tó ju tí ẹnu wọn fà fún wọn lọ bí. èyí tó pọ̀ jù nínú ẹni tí wọ́n níṣẹ́ ni wọ́n nítorí ni wọ́n fà fún wọn. eléyìí tó túmọ̀ sí wípé ahọ́n wa ìbẹ̀rẹ̀ ńlá ni a sọ́ra àwọn èèyàn máa fi sọ̀rọ̀ ju máa fi máa fara ṣiṣẹ́ lọ. èyí máa wá pọ̀ jù nínú ọ̀rọ̀ tí máa jáde gbẹnu ọmọ èèyàn ọ̀rọ̀ burúkú ni àwọn ọ̀rọ̀ tó lè kó bá ní àwọn ọ̀rọ̀ tí ò ní já rọ́nà lọ ni. tọ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní Olúwa sọ fáwọn aránṣẹ́ bẹ́ẹ̀ ike a máa jẹ nínú tó má kí a sì máa ṣiṣẹ́ rí inni bima ta'maluna alim torí mi jẹ́ ẹni tó nímọ̀ nípa gbogbo ń tẹ̀sí olùwà wa sọ pé ya ayyuhal ladina amanu kulu min tayyibati ma razaqnakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú àwọn nǹkan tó má tó dáa tó dùn tá a fi rọ̀ yín lọ́rọ̀ nínú rẹ̀ ní kẹ́kẹ́ máa jẹ ẹ má jẹ jẹkújẹ ẹ má jẹ ńtọ́jọ́sí ẹ má jẹ́ níta ṣe lé wọ̀ fún yín nítorí ọmọ tọ́da tó dùn ní kẹ́ ẹ máa jẹ eléyìí jẹ́ ti àwọn olùgbàgbọ́ òdodo tọ́ba jẹ́ múnìní má jẹjẹ kú jẹ má mú mú kó mu má fàkà kú fàdágbárí torí ẹni kò sẹ́ni tó lè gbádùn tó mùsùlùmí wọ́n máa ń yọ àlàáfíà àwọn wò lọ́sítù torí pé gbogbo tí wọ́n kí máa kó ìpalára bá àlàáfíà musulumi jẹ ẹsìn rẹ̀ kọ púpọ̀ jẹ ẹlẹ́dẹ̀ kẹrin ní máa ó ní nǹkan tí máa fún àlàáfíà ajá kan ó ní nǹkan tí máa fún àlàáfíà ara olúwa kì í sàdédé ṣe nǹkan lé ọ okùn ara ẹni tí máa ẹni tí máa mú ó ní nǹkan tó ti sọ àlàáfíà rẹ di bákan náà à ń mu sìgá ó ní nǹkan tí máa ṣe fún wa ní ìpalára nínú àlàáfíà wọn alhamdulilayi alislam kò gbà pé kí mùsùlùmí kó mọ̀ mọ́ kó mọ̀ lẹ́yìn rẹ̀ ànábì wa sọ nípa ọkùnrin kan yóò pé ìlú sáfọ tó máa ń pẹ́ nírìn àjò aṣàáṣá yóò wá jẹni tí irun orí rẹ̀ rí wórówóró irun tá a yà ìní wọn ń pè ní aṣàáṣá. akọbar ara rẹ̀ ó kún fẹ́rukú torí pé tí ń rìnrìn àjò nù sahara ara rẹ̀ ó kún fẹ́rukú náà ni lọ́rọ̀ mọ̀lẹ́kà jibril ṣe yà wọn sahaba lẹ́nu wọ́kùnrin kankan dé sáàrin wa lójijì ni tó pé aṣọ rẹ̀ ó funfun gbò irun orí rẹ̀ dúdú birikiti àjò lára rẹ̀ ló ti tó ń jábọ̀ ni àti màá yípe nu wọn wà bí wọn bá ń ibi tó súnmọ́ gan bọ̀ wá síbi tí ànábì sallallahu wà ọ yẹ kárí rúkú lára rẹ torí nu wọn wà ìgbà yẹn gan kò sí títí ọlọ́dà kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ wọn wá rí àpẹẹrẹ onírìnàjò lára tí bá ń bẹ lórí ìrìn àjò irun orí rẹ̀ ó rí wórówóró kò yá àgọ́bára eruku kún ara rẹ̀ yàmútu yàrá yìí ilẹ̀ sàmà yọ wà nàwọ̀ rẹ̀ méjèèjì sí sàmà. àkọ́kọ́ àwọn sábàbí ń bẹ lára ọkùnrin yìí dájú àti màǹgà onírìn àjò nínú àdúrà mẹ́ta sanabi sọ pé sàlẹ́sù dàwátì mùsàgàbàtì wọ́dàbù. àwọn àdúrà mẹ́ta kan olúwa máa ń gbà kò sí iyèméjì bẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ńlájọ́ onírìn àjò onírìn àjò lélẹ̀ ó yẹ ká dùn àlọ́ gbà ìsì máa lórí ìrìn gbogbo tó fi wà lórí ìrìn àjò ó yẹ ká dùn àlọ́ máa gbà bákan náà wọ́n ní aṣááṣá àgùbà eléyìí náà sábàbí ni tájọ àfi máa gbà kìí ṣe pọ́n máa máa yarun kìí ṣe pọ́n àmì tẹríba ńlá ọwọ́ alára rẹ̀ yamuddu yadayhi ila as-samaa ó sì máa ń tẹ ọwọ́ rẹ̀ ó máa ń gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè sábàbí gbígbàdúrà rẹ̀ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna rabbakum hayyun karim dájúdájú olúwa yín onítìjú alápọ̀nlé ni wa innahu la yastahyi an yamudda ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra àti pé dájúdájú olú ẹlẹ́dàá ojú àmàtì ike tí ẹrú kó gbé ọwọ́ méjèèjì sókè kó sì dá padà lófo kò lè ṣẹlẹ̀ tó bá fi lè gbé ọwọ́ rẹ sókè tó bẹ ọlọ́ òní dá padà lófo àmọ́ gbà wo ló tó rà pẹrẹ pọ́gbàdúrà rẹ gbàdọ́ bá wò so gbogbo àwọn sábàbí mẹ́ta yìí ni màá jáde ọgbà kí lọ wá kó ba ànábì ni yóò tún máa ṣe ya Rabb sábàbí kẹrin ni àti sọ pé tó bá fẹ́ ṣàdúrà tó sì fẹ́ kájọ àrẹ ọmọ àgbà máa pe allah ya rab ìrẹ olúwa rẹ torí pápá kan nínú olùmọ́ni ismullahi al-a'zam òní rab ya rabbi ya rab ya máa pe allah ìwọ olúwa mi ìwọ olúwa mi pẹ̀lú gbogbo sábàbí mẹ́rẹ̀ẹ̀rin tí máa jáde ọgbà ṣùgbọ́n àwọn mat'amuhu haram ó jẹ́ tí ń jẹ́ o pé wọ́n ọ̀rọ̀ wọn pa àwọn aránṣẹ́ láṣẹ kí wọ́n máa jóúnjẹ tó dáa tó dùn tó má wọ́n sì pa àwọn olùgbàgbọ́ òdodo náà láṣẹ bẹ́ẹ̀ là ń bá lọ. arákùnrin tó ń ti pé sábàbí oríṣi mẹ́rin tí máa jẹ́ kádùn ó tètè gbà ọ wà pẹ̀lú ẹ̀ àmọ́ oúnjẹ rẹ̀ haram wa mashrabuhu haram omi rẹ̀ ti mu náà haram wa malbasuhu haram aṣọ rẹ̀ ti wọ̀ sọ́run haram wa ghudiya bil haram haramu náà wọ́n fi bọ́ọ̀mù náà haramu ni wọ́n fi bọ́ọ̀mù náà fa báwo láti ṣe ẹni bẹ́ẹ̀ torí pé ẹni tó lè jáde ọgbà àwọn òkúta àti má jáde ọrọ náà lọ àwọn wà àwọn jáde ọgbà òkúta àti àwọn olùmọ́ni kì í ṣe pé wọ́n ní gbàdúrà rẹ̀ rárá rárá o àmọ́ ààyè àti gbọ̀gbà yóò sì púpọ̀ eléyìí tó túmọ̀ sí wípé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àgbọ̀dọ̀ jìnnà sí wọn àgbọ̀dọ̀ jẹ́ haram àlọ́ lè jẹ́ oúnjẹ tọ́tọ́ náà lọ jẹ àmọ́ ó burúkú ló fi rà haram náà àgbọ̀dọ̀ mú haram bẹ́ẹ̀ lọ náà àgbọ̀dọ̀ wọ haram sọ́run aṣọ tá a jí aṣọ tá a fowó lè rà aṣọ tá a fowó gbájú ẹ̀ rà aṣọ tá a fowó jìbìtì rà kò gbọdọ̀ jẹ́ pé là ń wọ̀ ká sì sọ́ra àwa tá à ń bí ma ká má fowó haramu fáwọn ọmọ wa àti kó bá ma nù àwọn náà ti kó ìdákanu mẹ́rin tó ní dádùn àrè ọmọ àgbà torí ẹ̀ àwọn afẹ́ ah, ọmọ nbẹ́lẹ́ ọmọ nbẹ́kẹ́lẹ́ ah, gbogbo àtọwọ́ àtọwọ́ kọ́tọ́tọ́ àti tí ọ̀dà kásá tó ń jẹun lọ́lé ó ti kó bọ́mọ tẹ̀lé wọ́n ní bí àwọn nǹkan yìí bá ṣe pọ̀ lára wa sí ènìyàn máa kọ dínà àdúrà wa sí bàbá ṣe kéré sí ni wọ́n kéré ní kíkọ dínà gbígbà àdúrà wa ẹni tá a bá rí kan lára rẹ̀ yóò máa dí àdúrà rẹ̀ lọ́nà ní ìdá kan nù mẹ́rin ẹni tá a bá rí méjì ìdajì tá a bá rí mẹ́ta ìdá mẹ́ta nínú mẹ́rin ìdá kan nínú mẹ́rin làdó àrùn oṣù dàbí ìgbà tí ọmọ àgbà tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé sọ́ra rẹ̀ má jẹ haram má mu haram má sàmúlò má là asọ̀tọ̀ da nìkan má wọ̀ sọ́run má wọ̀ sọ olè asọ̀ jàmbá asọ̀ gbájúẹ̀ sì sọ́ra nínú títọ́ ọmọ rẹ̀ má tọ́ ọmọ pẹ̀lú haram. apá kan nínú àwọn olùmọ̀ràn.

إن الناس قد جمعوا لكم lakum fakhshaw لهم الناس an-nas kéésì gbogbo èèyàn lọ sọ fún àwọn anábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ogun Uhud ṣùgbọ́n ẹni tó sọ fún mi Nu'aym ibn Mas'ud òun ló lọ rí páwọn kèfèrí tó tó ń kóra jọ bọ̀ wọ́n kóra jọ páwọn padà bọ̀ wá pàdánù tòótórí ẹ̀ wọ́n máa ń gbé èèyàn kan sípò èèyàn púpọ̀ wọ́n á ní kọ̀yà wá lẹ́nu nítorí pé àṣẹ tá a fi pa ànábì bíi náà la fi pa gbogbo ànábì kò sí ìránṣẹ́ kan tó lu àgbà pé kó máa jẹ haram gbogbo wọn náà ló lu apá láti kó máa jẹ halal apá kan ni wọn ti sọ pé ànábì Ìsá gan ni wọn bá wú àti bá àti bí gbogbo ìránṣẹ́ ni wọn bá wú wọn lànà bí Ìsá alayhi salam òwú tìyà rẹ̀ bá ran òwú tìyà rẹ̀ bá gbọ̀n tí wọ́n aran lásọ wọ́n gbọ̀n wọ́n aran lásọ tí wọ́n bá ta nǹkan tí ànábì Isa máa jẹ kìí jẹ haram kìí jẹ haram ètò tó ẹ̀ tí wọ́n gbajúgbajà ni pé àwọn elégédé tí máa wù lẹ̀ lànàbì Isa máa sábà jẹ tí ò sínú pé a kò jí nǹkan ní nǹkan mú a pè ẹrù ẹlẹ́rù. ìní fi ń bọ́ra rẹ̀ kò sí bẹ́ẹ̀ wọ́n ti gbogbo ní gbogbo ojú àná wọn nù halali ni wọ́n máa jẹ o kò sí kàtí ń jà ráàmù kan ti gbájú ẹ̀ kan kì í sọ ní jìbìtì ni gbogbo ànábì máa jẹ torí di eléyìí àwọn àwọn anabi Allah iṣẹ́ tó dáa ni wọ́n máa ṣe kìí ṣe gálàbì kìí ṣe gálàbì wọ́n á ní dandan wọ́n máa ṣe gálàbì ni torí pé lẹ́yìn táwọn anabi ti dà anabi ẹ̀sọ́ kẹ́ anabi tún ṣe fún wa àwọn á ṣe gálàbì ó ní tẹ́lá sọ pé anabi dáa tẹ́lá sọ pé anabi ọba àwọn fowó sòwò kótó dá anabi ìgbà tó dà nábì tán ṣe ń dára ìgbà tó dà nábì tán ṣe ń ṣe káràkátà àwa sọ pé ńgbà tó dà nábì tán ṣe dálàbí ní ṣe tí wọ́n fi wá sọ pé ẹ ànábì kan ò sí ṣe ń ṣiṣẹ́ lẹ́yìn tó dà nábì ànábì ni wọ́n ni sánábì ni wọ́n tó bá sọ pé ńgbà ti kí wúta jálàbí lókùn tí wọ́n máa ṣe sánábì ni wọ́n gbàtọ́ sọ pé ànábì kan ò sí ṣe ń ṣiṣẹ́ kan lẹ́yìn tó dá nàbì ọ̀n tan rẹ̀ dànù anabi dawud aleyhi salam iṣẹ́ àgbẹ̀dẹ ní í ṣe lẹ́yìn tó ti dá nàbì ọ̀gbádìí tà nàbì ni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyya allahi dawud aleyhi salam kana ya'kulu min amali èèyàn ọjọ́ ń jẹ kárí kó lóore fún bí èyí ti ṣe ọwọ́ rẹ̀ ń pèsè fún lọ anabi allah kìí sẹ́rù allah kó tó dá anabi anabi allah dawud alayhi salam inú sí ọwọ́ rẹ̀ ní jíjẹ olùwà ti sọ fún wa nínú alukur'an bí títí máa rọ aṣọ ogun fún wa pẹ̀lú orin kò sí níṣẹ́ àwọn anábì níṣẹ́ lẹ́yìn tó ti já anábì wọ́n níṣẹ́ anábì gan níṣẹ́ ti já anábì ọ̀gbádìí ká anábì ni wàjú ìlà rẹ̀ zùkì tahta dhilli rumhi Allahu fi àrídìkì mi sí abẹ́ òjijì ọkọ mi jagunjagun là nàbì sẹ́mi ẹ̀ mọ owó tó ń pè ní fẹ́ yìí owó tó lu adá padà fáwọn mùsùlùmí látọwọ́ àwọn kèfèrí owó tó lu adá padà ẹ jáde pé ẹ fẹ́ lọ jagun ẹ wá borí ogun láì gbogbo dúkìá àwọn kèfèrí tẹ bá kó ṣé bó ní bó ló wá ti sọ pé ẹ̀pìn ẹ̀ mọ̀ pé pín wà nù márùn-ún tó tàbí nàbì. sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni lọ sójú ogun ìpín kan wà tọ́jẹ́ tà nábì nínú ganima lànàbì sọ pé olúwa fi àrísìkí mi sábẹ́ òjijì ọkọ mi ṣẹṣẹ lélẹyìn àbí òṣìṣẹ jagunjagun lànàbì kò ní sọ fáwọn sọ abàfẹ lọ jagun mọ nbẹlẹ nínú gbogbo ogun jà sọ lọ fún ara ètò àwọn èèyàn lọlọ sọlẹyìn náà. sànàbì ni wọ́n ni tó bá ti wá kí ó tó fi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yóò fi di kó ṣiṣẹ́ burúkú ó ṣiṣẹ́ rádaràda lẹ́nu mi fi ṣiṣẹ́ tó fi ṣiṣẹ́ apààyàn ṣé kí òun náà nù àbí ṣe babaláwo torí di eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríya àwọn èèyàn ò ní iṣẹ́ ni o àwọn èèyàn ò ní iṣẹ́ iṣẹ́ tó ń ṣe ọmọ abẹ́ ọlọ́ àkọ́bọ̀ fàlùbáràkàtì wọn kì í fojú ti sẹ́tẹ̀ yẹn bá ń ṣe tí ọba ti jẹ́ haram tẹ́bá ti rí kánìkan fojú ti ṣe ọwọ́ ẹnìkan ẹni tí ọ̀gbọ́n iṣẹ́ tàbí ti káyì oníkọ́ ọmọ ti ṣe haram nítorí wàá ṣe léèwọ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àwọn anábì Allah gbogbo wọn èèyàn lè jẹ́ halal tí ọba ti ṣe halal ó sì ṣe tọ́jẹ́tọ̀ owó wo ni wọ́n máa wọlé bí o lè ní ọgbà pé halal ní tẹ́mi jẹ́ ó lọ halal ó ní tí mo ti sẹ́ iṣẹ́ wo lẹ́ ṣe ó lè ó ah, lè ó lè owó tá a pa bíbi ó lè ké ṣe halal ìṣe halal tẹ̀mí náà láti sọ pé kó túbá òní báwo ló ṣe túbá gbogbo ẹni tó gbowó lọ́dọ̀ wọn dà padà oníbò ní tèmọ̀ wọn iṣẹ́ bọ́ ọ̀nà nítorí ṣe dọ́dọ́ kú rẹ̀ máa wá wọn. eléyìí túmọ̀ sí wípé orí, rí àwọn ànábì kan tó lè fi ṣàpèjúwe kí wọ́n jókòó kalẹ̀ kẹ́kẹ́rẹ́ wọ́n jókòó kalẹ̀ wọn ò ní wọ́n ń dáhùn èèyàn lónìí dáhùn lóhùn pé kí ni ọwọ́ á sì béèrè eléyìí jẹba ẹ̀rí kó ló wá láàrin àwọn ànábì àtàwọn olùgbàgbọ́ òdodo nípa ọ̀pá kálukú láṣẹ ike halal ní ká máa jẹ ká sí kò sọ pé àfàwọn ànábì rárá kò sọ pé kánábì kan jókòó di ẹni tí wọ́n wàá fún lówó tí wọ́n wàá fún sàrà sàrà àbáwò àwa wí tán wọ́n sọ pé òfin jù ànábì ni sàrà ni wọ́n ń jẹ ànábì rẹ̀ wọ́n ń jẹ sàrà ànábì jẹ sàrà haram oní sàrà lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá kìí sá ànábì nìkan gbogbo ara lé ànábì haram ni kò jẹ sàrà ànábì ńlọ lọ́nà níjọ́ kan pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ọmọ rẹ̀ alhassan tàbí hussein ọmọ alidọ́bí nù lẹ ọmọ mu ọmọ fẹ́ sọ sẹ́nu anábì gbà lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n mọ̀ ike haram ní jíjẹ sàrà ni lórí anábì àtàwọn ará ilé anábì sallallahu alaihi wasallam torí pé dẹ́bìnù tó jábọ̀ yìí ó ti fi kọ́fẹ́ nínú dẹ́bìnù tí wọ́n ń kó lọ sílé zakat ńlọ jábọ̀ náà lànàbì gan máa rí dẹ́bìnù lọ́nà débi ó ti máa pa anábì yóò sọ anabi fi kó mu jẹ àmọ́ anabi ò ní mu torí kọ ma bóyá ń bẹ ní ìtàn kó lọ síbẹ̀ ìtòlmáì tọjẹ zakat. anabi kan máa ń tọpa mọ àwa mọ omi ló ń lò bóyá wọn ti máa ń tọpa mọ àtẹ́lẹwọ́ ló wò bóyá wọn ti máa ń tọpa mọ ìràwọ̀ ló wò dẹbìnú lásán ti ń bẹ lọ́nà anabi ò kọ ma bóyá ti sàrà ni àbí èsì ti sàrà ìwọ wa máa ń tẹ ọsẹlẹ síyàn ló gbọ ọdún sóni òpùrọ́ burúkú. akramakumullah ẹ rí i pé lórúkọ ẹ̀sìn àwọn èèyàn ń tú àwọn èèyàn jẹ bàjẹ́ láwùjọ wa torí àìmọ̀kan pọ̀ nípa ẹ̀sìn àìmọ̀kan pọ̀ nípa ẹ̀sìn síbẹ̀ yìí náà lẹ́ẹ̀jẹ́ ká burú ọ́tán gbogbo ọ̀rọ̀ tó wá ti lọ wò àwọn tó ẹran alẹ́ làwọn lọ wò àwọn ọmọ bí ó ṣe rí sóhun kálẹ̀ ní sọ́mọ sọ́ pamọ́ sí ìbàdí ọ̀wọ́ mo bá dàrú ma yín lọ́sẹ̀ gba àtàfà yín ò ríran ó ríran tẹ́lẹ̀ ó ríran tẹ́lẹ̀ ló ń jókòó kalẹ̀. olú ẹlẹ́dàá wa ó fi hàn wá pàṣẹ àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn ànábì halal ni kẹ́ ẹ máa o ẹ máa haram torí kí wọn bá ti kùnà láti jẹ halal kí ni wọn padà mú haram ni wọn padà mú. halal tẹ fi rí tó bá ti jẹ́ pé bá fojú sùn pọ̀ ń wá Allah fi wọ́n kò ń gẹ́ náà àmọ́ ńgbà tó bá ti fi hàn pé ò ní àlàálì fi ṣe nǹkan haramu lọ́wọ́ rẹ̀ ọmọ tẹ̀ ń gbogbo gbà tọ́lá lómi àwọn ẹni ń wá halal yìí gan làwọn máa fi ṣe yẹ̀yẹ́ yọ ọmọ tí wọn ṣe yẹ̀yẹ́ lójú ọ̀nà káwọn náà fi halali wá kí wọn fi sílẹ̀ kí wọn bẹ̀rẹ̀ sí ní wá haram gẹ́gẹ́ bíi tiẹ̀. dọ inni bima ta'maluna alim tẹ̀bá kọ̀ láti jẹ́ jẹ́ pé halali lẹ́ ń wá láti jẹ́ jẹ́ pé haram lẹ́ ń wá ẹ lọ́ọ́ mọ̀ pé olú ẹlẹ́dàá mọ̀ gbogbo ń tẹ̀sí ìṣẹ̀rùbánilá lélẹ́yìí tẹ̀bá kí haram ìwọ bá ń wá ẹ̀ríkẹ́ lónìí púpọ̀ nínú àwọn èèyàn haram yìí náà ni wọ́n ń ṣiṣẹ́ ń gbowó oṣù oṣù ní ṣiṣẹ́ tó ń tìtorí rẹ̀ gbowó oṣù àfikún fún ọ lówó àbẹ̀tẹ́lẹ̀ owó àbẹ̀tẹ́lẹ̀ ń wá jọ lójú owó oṣù lọ owó oṣù tí wọ́n ti láwọn máa fún ọ ìní wọ́n ti torí rẹ̀ fìwé sọwọ́ sí ọ níjọ́ tó gbaṣẹ́ ìpéye táwọn máa fún ọ ni tọ́ba ti ọlọ́run buwọ́ kọ́ sọpọ́ tẹ́ mi lọ́rùn ó sì sọpọ́ tẹ́ mi lọ́rùn ó sì ń gbẹ̀kún jẹ́ ń dìísẹ́ ọ̀ ń gbẹ̀kún jẹ́ ẹni tí ó bá fún ọ lẹ́kún jẹ́ fáìlì ti ẹbí tí ó hà sí lóde òun ẹ̀dá kù sí kó ṣe ẹ̀ka yé orí nù níbi iṣẹ́ náà ní ìtọ́jẹ́ tìjọba táwọn òṣìṣẹ́ òsì máa gbẹ̀gún jẹ ńbo níbi iṣẹ́ náà tọ́jẹ́ talága táwọn ẹni tí ń ṣiṣẹ́ ń náà òṣìṣẹ́ máa gbẹ̀gún jẹ ibi tí o sí yẹ ká tí wọ́n ń gbẹ̀gùn jẹ gan wọ́n ń gbà àwọn ilé ẹ̀kọ́ gbogbo nǹkan tí wàá tẹnu kọlẹ̀ ó ti polúkúrú musu haram ni wọ́n ń dù ẹni tó bá kọ́lé lẹ́nu pé ń ṣiṣẹ́ owó haram lọ́pọ̀lọpọ̀ fi kọ́ ẹni tí ń bo mọ́tò owó haram ló fi ra yóò tún máa sọ pé à ní sáńpà pẹ̀lú sálárì àwọn ètò wọlé tó wọlé yìí là ń lò tí ọba jẹun àwọn máa jẹ chicken jojúmọ́ èlò sálárì náà lẹ́nu rẹ̀ wọ́n jẹ́ kíkí ọ̀ràn èyí tó di wàhálà sí ọlọ́run jọ pé ndàlùkìyà báwo la ti ti fẹ́ sílé ayé sí bá àwọn èèyàn fẹ́ halálì má bíi bí wọ́n ti fẹ́ du haram ìjọba ni ti sáré kó wá jẹ kan ìjọ federal government ní kíníkà kíníkà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀dá nìyàn rẹ̀ ọ̀dá ni náà là ní ẹsẹ̀ dáná ọ̀rọ̀ slọ́ọ̀tì sẹ́ni five million títọ́ ọba dán títọ́ ẹ̀rí lọ fẹ́ lọ sí five million gbèsè tó ẹ pé gbogbo mọ̀lẹ́bí lọ́bọ̀ jẹ́ àwọn ẹ̀sìn ìpèsè nǹkan ò tí ì máa sẹ́nu rẹ ní ò tí ì máa sanwó ìpadà subhanallah kódà wọn ti ń ra ètò tó tó lọ fifteen million báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn sọ pé five hundred thousand slọ́ọ̀tì kọ̀ọ̀kan ẹ̀dá kò sóde bẹ́ẹ̀ náà iṣẹ́ lọ́lọ́ sí bó ti ṣe máa fi eh, gègé dára lọ́ọ́ máa wá lẹ́gbẹ́ àti jáde owó láàrin àní ríṣẹ́ aláyọ̀gbọ́n ọláìka anáhùn mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. àrùn tó ń gbé wa ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo ó ti dé fún olúwa ọba gbogbo àgbáńlá yìí halal ní kẹ́ ẹ máa jẹ o ẹ má jẹ haram lè má mú tó kó o mọ́tíláṣí jẹ wọ́n ní tẹ́lẹ̀ rú aláwọ̀ aláwọ̀ ló sì ní mọ́tíláṣí ókè àwọn èèyàn yòókù ẹrú sí làwọn nígbà tí wọn nìkan kówó jẹ ó lè àwa wí tán tó má ìlú wa ẹ̀rí rádaràda ìwọ ńkọ́ tí a máa kọ́ mi sí mọ́tíláṣí ó ní ẹjọ́ sáà òun fẹ́ béèrè pé táwọn ń ṣe yìí tó dáa sí òdà kí lẹ́ ń ṣe o ó ní actually gbogbo àwọn táwọn wà ní kọ́mítì tẹ́nìkan bá ti ní ṣíṣe nú àwọn àwọn fún fifty thousand nínú owó èwo olówó mọ́tíláṣí ni à ó lè lẹ́ńjà ẹ̀ńjà mọ́tíláṣí ló lè torí pé ńgbà tẹ̀ ń gbowó kí lẹ́lẹ́fẹ́ ti ṣe àtúnṣe mọ́tíláṣí ẹ̀fẹ́ máa fi tẹ mọ́tíláṣí síwájú kí ló á dé tó fi wá sọ tó tẹ̀yìn mú fifty fifty thousand àkọ̀wé orí pé bàbá yìí ti gbà lẹ́ẹ̀mejì eléyìí ti gbà lẹ́ẹ̀mẹ́ta eléyìí ti gbà lẹ́ẹ̀kan òun sì ní ṣíṣe kan láyé rẹ̀ tó lọ yọ yóò fọgbárí gbé ṣíṣe kan kalẹ̀ àbí òní gbé kalẹ̀ ṣe ẹ̀yin nìkan mú kínní. eléyìí túmọ̀ sí i pé àwọn èèyàn fẹ́ràn haram ju bọ́pọ̀lọpọ̀ wọn ti fẹ́ràn halal lọ halal ló yẹ ká máa wá o halal ló yẹ ká máa wá ọwọ́ àmì Sahih al-Bukhari fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ti yọ akọ àkókò kan bọ̀ tí ó dé wá bá àwọn èèyàn táwọn èèyàn ní bílà pẹ̀lú owó yòówù tó bá wà kó wọn sí halal ní tàbí haram ẹ̀rú ń bá ọkọ mẹ́jọ pákókó náà láti dé tó bá sá ti wà kó wọn ẹ̀rì tá ń da aláta àtowó olówó àtowó ẹni kọkàn sáma ti wà wọn kò sówó lápò ní òṣòwò àmọ́ kó ti wà lápò owó kan lówó kan kọ́ gbàgbé lẹ́yìn owó tá ń bẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ̀rù ń bá wa kọ́ má jẹ́ pé irú àkókò bẹ́ẹ̀ láti wà àbí Allah azza wa jal kọ́ran wa lọ́wọ́ láti máa ṣe ń tọ́jà kó lé wa jìnnà sí ṣe ń tí ọ̀dà olùyẹlẹ́dàá kó tún wà wá ṣe kó jẹ́ ká lè dúró dọ́gba kó gbá wọn wá burúkú kó gbà kúrò lọ́wọ́ wa kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó dára subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum ìgbàgbọ́n ọjọ́ lọ́jọ́ ìgbéyàwó gbogbo kanáà tàbí ìgbéyàwó àdúgbò wọn ṣe ìṣúlọ́jọ́ ẹ̀. Sọ àwọn padà wá sọ ilé àwọn òṣèlú wọ́n ti máa ń tàbí àwọn ṣé àwọn ọmọ wọn ní ìlú àwọn àti ìlú lọ́wọ́ látàkùn ọ̀rẹ́ ọ̀gá. Ṣé káwọn bá fẹ́ ọ sí àyẹ̀ ṣé àwọn àti àwọn olówó káwọn ìlú wáyé káwọn lọ sàkóso ìyẹn ìlú ọ̀sán ó ní ìjọ táwọn fẹ́yàwó gbogbo nǹkan wọ́n ṣe yàtọ̀ sí sísọ ìgì táà ní kókó ń ta ìjókòó sí bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè lẹ́yìn tó gbogbo nǹkan ni wọ́n ṣe àti sísọ ìgì wọ́n ní sọ ìgì eléyìí tó ẹ̀yọ́ kó rí bẹ́ẹ̀ nítorí rọrùn púpọ̀ ni gbogbo tẹ pé jọ tẹ ṣe kí náà bùkátà rẹ̀ tọ́ba ti rí ọkọ tó fẹ́ fẹ́yàwó bàbá tó fẹ́ fọmọ rẹ̀ lọ́kọ àtẹlẹ́rìí méjì wọ́n ti pọ̀ tó láti pé ká so ìdí àwọn àgbẹ̀ kí nǹkan tí ìsara rẹ̀ kọ́ gba kókó níta àti torí rẹ̀ jókòó lọ́wọ́ wa ó burú jáì àìsó ìdí tá a bá túká ẹ ti sínà kọkùnrin àti kan máa gbégbé dìná àwọn òṣìṣẹ́ ṣe dìná ló ti wá pé ọmọ yín òfin ṣẹlẹ̀ àti fi hàn wá ó ní ìṣe àti ìwà dáàbò kò lè dípò ọ̀rọ̀ níbi ìgbéyàwó torí ẹ̀yin lè sọ pé ah, kí á la péjọ sí kí la péjọ sí látàárọ̀ láti máa tá a péjọ sí kò bùkátà ká sọ̀rọ̀ àwọn bùkátà àwọn ń pe gbólóhùn yẹn ní gbólóhùn as-sigha allati biha yatimmu al-aqd. ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu tá a fi tàtàrà rẹ̀ ta yìgì ní kókó a gbọ́dọ̀ wí jáde ìwọ tó ń fọmọ alọ́kọ wọ́n sọ pé ọfọmọ rẹ fún un níyàwó ìwọ tó ń fẹ́yàwó wọ́n sọ pé ọgbà á níyàwó àwọn ẹlẹ́rìí méjì tí èsè mọ̀lẹ́bí ọkọ tí èsè mọ̀lẹ́bí ìyàwó àwọn ti jẹ́rìí sí ń tọ́ ṣẹlẹ̀ ó sì sọ sọ̀dáàpù gègé ti so bàjẹ́ pálọ̀ lẹ ti ṣe àbọ̀dẹ̀ ibi tẹ́ ibi ẹ bá rí ẹ ti sọ ó ti parí nù. sọ àìsí bẹ́ẹ̀ bàjẹ́ pé yẹn ẹ̀rọ ilẹ̀ mà so ẹ sọ yìí àwọn ọmọ tẹ ti di sáájú yìí látàrí pẹ́yìn ọ̀mà tó bá pẹ́ mà lódodo wọn ní ṣèdájọ́ pé ó ń zìnnà nìyí fún yín lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn ọmọ yẹn ò ní jọ́ máa ń wọ ọkùnrin wọn á lè ṣe wọ̀sùn ìyàkalẹ̀ fún wọn ike fún ọ fún wọn ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tó bá kú náà. mùsùlùmí wọn máa fún ní zakatul fọkẹ fún ìfẹ́ ní kí èsè mùsùlùmí kí ló ń ṣe tó fi fẹ́ fún ní zakatul fọkẹ tó ń sọ sí yàmù mùsùlùmí kan ó dídí oṣù kan òun pèbí mánú ní sẹ́sìn fún Allah ọ̀sán á gbé zakato títìrì ọlọ́gbé fún káfíìn lọ́nà eré lẹ́ ń pè Islam yóò tún máa bọ́ lórí kúfúrú náà. náà ní kún sílẹ̀. àdìjẹ àti ìgbà ni àyè ní ojú òkè náà wọ́n sábà ti pèpè fún sọlá alifájàrí bá ti yọ alifájàrí òdodo tóòrùn bá ti wọ̀ tó dájú tóòrùn bá ti wọ̀ tó dájú ẹ̀rí pé nìsín òòrùn wọ̀ lọ gbogbo méje ó kù sọ́jú bíi mẹ́fà agogo méje ó kù sọ́jú bíi mẹ́fà yọ máa lé yọ máa tún sọ́jú kan yọ máa lé yọ máa tún sọ́jú kan wáhà kẹ́kẹ́ tó sáré ẹ̀rí nìsín alifájàrí yọ ní agogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́tàlélógún òun náà máa lé ọmọ dín ìṣẹ́jú kan ọmọ dín ọmọ dín wàhà kẹ̀dà. aago kọ́lẹ́ wò yíyọ àlùfájà rẹ̀ tó bá gbé nìkan máa ń pè sọ láti ládùúgbò yín tó ti sẹ́ pé ìgbà tí àlùfájà rẹ̀ máa yọ gangan ní máa pè tó bá ti gbọ́ tán pèpè wọn ìgbọ́dọ̀ jẹun mọ́ àmọ́ tá a púpọ̀ kó tó di pé wọ́n pèpè wọn pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́wàá kẹ̀sì má jẹun mọ́. وعليكم السلام آه، آه، آه، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب